bẹ́ẹ̀ ni ètò yìí ètò Ojúmọ́ Ire ń tẹ̀ síwájú tá a jọ ń sọ páńpẹ́ ìkẹ́lù lónìí ẹ̀yìn náà ni iṣẹ́ dé ọmọ aláṣejẹ òwòrè ọmọ aláṣelà oúnjẹ tí ẹ mọ̀ ó pé n tí àwọn bàbá wa gbà lérò pẹ̀lú òwe yìí ó pọ̀ ó bẹ́ẹ̀ ni ó jìn ó tún ṣe kínní ó tún fẹ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ ni torí pé okòwò àwọn kà pé béèyàn bá ṣe àṣelà ni o béèyàn bá ṣiṣẹ́ lábẹ́ èèyàn ẹ̀yìn àlá tẹ́ni ńlá bẹ́ẹ̀ ni ó ní wọ́n ń bá a ṣiṣẹ́ láti múṣẹ́ o ìwọ náà sì lálàá tó lánù rẹ láti dájú pé ó dèèyàn ìwọ ọfà láti ẹlẹ olóńbẹ nìkan ṣe àlá àti ẹ láti ṣe ẹni wá ń ṣokòwò òun ó ṣe kíni òun ó là bẹ́ẹ̀ sì ni òun ó mọ̀ ṣiṣẹ́ láti jẹ ìtumọ̀ òwe eré òun náà lájọ́ ń pẹ̀ ẹ̀kẹ́ lórí ètò ètò wa ojúmọ́ rí lọ́jọ́ tòní ọ̀yá wọlé bá a bá wò ó èbè àbọ̀rọ̀dé náà ojú pé béèyàn bá kàwé ìtẹ́kínà ń kọ́ wa láwọn iléèwé wa. Mm -hmm x the dy dx divide u summation of kìíní kan simultaneous linear equation kí ni gbogbo ẹ ṣe jọmọ́ àti máa mú owó mọ́ra wọn ké wọ́n kọ́ àwọn entrepreneurship studies wo ni wọ́n rò pé wà láwọn iléèwé tí wọ́n ń kọ́ àwọn ọmọ. jẹ́ ká bẹ̀rẹ̀ láti bí hmm. jẹ́ ká bẹ̀rẹ̀ láti bí nígbà kan rí hmm. a ní àwọn technical school hmm. lórílẹ̀‐èdè nàìjíríà tó pọ̀ rẹpẹtẹ àwọn technical school yìí majority iṣẹ́ tí wọ́n kọ́ ń bẹ̀ practical oriented ni wọ́n fọwọ́ ṣe nǹkan mm. ibẹ̀ láti ń rí àwọn ọmọ tó ń ṣe oríṣiríṣi nǹkan mm, tá a rí mm, dáadáa nísìnyí gbogbo àwọn technical school wa yìí ló ti di olùdókòwò now polytechnic hmm. tá a dá polytechnic sílẹ̀ polytechnic tá a sílẹ̀ náà practical la dandalẹ fún ìtumọ̀ practically mm. technology ni ni ni polytechnic ṣùgbọ́n nísìn àwọn polytechnic wa wọ́n ti ń ṣàkántì hmm. polytechnic wa ọ̀rọ̀ náà ti ṣe business àbí wọ́n ti níbo náà kí ló ń market. bọ́n bá tiẹ̀ ìwọ òrò pé bọ́n bá tiẹ̀ ṣe gbogbo yóò eh. polytechnic gbogbo ẹ̀ náà yẹ kó kó kó kó kó lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ pé dáa bó lẹ́sẹ̀ lónìí. Hmm. àbí nǹkan tá a dá polytechnic sílẹ̀ fún mi hmm. tá a bá wo college of education ibi tá a ti ń kọ́ àwọn èèyàn ni wọ́n ṣe ń kọ́ akẹ́kọ̀ọ́ láti ti ẹ̀dọ́ kọ́ olùkọ́ ẹ jẹ́ ká máa wo lọ mm. yunifásitì mm. ìyẹn jẹ́ research institute mm. mẹ́rẹ̀ tá bá wo àwọn ìpele ìpele tí àwọn tí oníkálukú àwọn ìpele tá a bá tẹ̀lé ìdí àti nǹkan tá a dá wọn sílẹ̀ fún á rí i pé nígbà táwọn college of education wa bá ń kọ́ àwọn èèyàn láti di olùkọ́ á rí àwọn tí ó máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tí àwọn tó bá lọ polytechnic tó ń lọ fún practical tó jẹ́ technology á ń rí àwọn tó máa máa ṣe nǹkan technical school á ń rí àwọn tó ń fọwọ́ ṣe nǹkan yunifásitì hmm. á ń rí àwọn tó ń ṣe research work nǹkan báyìí ní bíbá yìí tá a bá lọ sí àwọn ìlú tó ti dàgbà ju orílẹ̀-èdè nàìjíríà lọ hmm. kò kí ń ṣe dandan ní kó ọmọ lọ sí yunifásitì hmm. ọmọ míì ó lè jẹ́ láti kékeré làwọn òbí ó ti rí pé ẹ̀bùn báyìí àwọn nǹkan báyìí lọmọ yìí nífẹ̀ẹ́ sí irú ọmọ bẹ́ẹ̀ àwọn iléèwé kéréje kéréje bí àwọn technical school ẹ bí àwọn institute of kìnìkan ẹ hmm. kìnìkan business center kìnìkan institute of science and kìnìkan hmm. irú ibẹ̀ lọ́mọ ó lọ hmm. ìwọ̀nba lẹ máa rí àwọn tó wà ní yunifásitì tó bá rí àwọn tó wà ní yunifásitì yẹn tó ń ṣe àwọn check-up kan wà tó jẹ́ pé yunifásitì náà ti máa ṣe tó bá jẹ́ pé ó wà lórí bí kò fẹ́ ṣe research àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n lórílẹ̀‐èdè nàìjíríà a tiẹ̀ ti bá débi tó jẹ́ pé tí ọmọ ò bá tiẹ̀ lọ yunifásitì a ti ń rí bíi pé kò lè ṣoríire mọ́ àbí pé kò tiẹ̀ sí kankan tọmọ yẹn lè dà àbí eh, pé kò tiẹ̀ sí kankan mọ́. ọ̀yáwálé kò yẹ kó rí bẹ́ẹ̀. ìyá àti ibi pẹlẹbẹ mọ́ ò mo rántí pé ń gbà láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ń jọun ó tó di pé àròkò bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ láti ibì kan wá. Eh, àwọn ẹ̀kọ́ tó máa ń kọ́yàn gan àwọn ẹ̀kọ́ tí ó gbé ọ lára dè bí àwọn ìpèníjà ayé ni ó bá tún wá délé ìwé girama àkọ́kọ́ junior secondary school ó tún kọ́ láwọn ẹ̀kọ́ tó jẹ́ pé ó lè mú ṣàmúlò àwọn bíi fine arts home economics bó ló ṣe dáná bó ló ṣe introductory introtech àwọn ẹ̀kọ́ agricultural science tó wà practical oriented ẹ̀ dà kó gidi. nígbà tá a wà ní girama kékeré hmm. gbogbo wa pátá àtọkùnrin àtobìnrin hmm. oníkálùkù wa ló ní oko títí ẹ. ọ ní sáré ibi tó mú pé ó yá láti bí débi oko rẹ ni. àti pé àgbàdo ni àgbàdo ni gbogbo wa la máa wú àgbàdo eh, a máa wú ẹ̀gẹ́ tó bá gbin ẹ̀gẹ́. Hmm introductory technology mo rántí pé nígbà tí mo wà ní iléèwé girama àkọ́kọ́ ìpele kejì JSS hmm. two láyé ìgbà náà ni mo ti ń ṣe tá à ń pè ní T-square hmm. fúnra lára mi tó fi ń ya ìwà gángan fúnra mo kọ́ fúnra mi hmm. inú introductory technology room wa wà lọ síbẹ̀ ok nǹkan báyìí ni wàá ṣe títí àbáṣọ wà tíṣà akọ ẹ wàá ṣe fúnra ẹ ọ̀pọ̀lọpọ̀ ní wa ló ń kan àga ilé ìwé tèmi tí ẹ lọ yàtọ̀ sí pé àgbẹ̀ òní pàǹdàkọ̀ àti gbogbo ẹ̀ àtún ní poultry tó jẹ́ pé adìẹ ẹran gbogbo ẹ̀dá tó sì níbẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn kinní ìbáyìí ó ti wá di. kí nìkan tó ń yà mí lẹ́nu ní ìsìnkàn pé mm. tó yẹ ká tún ká tún wò bóyá á débẹ̀ náà àtẹ̀tí mẹ́nu mm. débẹ̀ báyìí pé àwọn nǹkan tá à ń pè ní plan education plan wa tá à ń pè ní àwọn subject tí àwọn ọmọ wa ń ṣe níléèwé gbogbo ẹ̀ ló ti yí padà ní kòpẹ́kòpẹ́ yìí mo ní àǹfààní láti bá àwọn ọmọ iléèwé secondary school grammar kan sọ̀rọ̀ mo rí pé àwọn ẹ̀ sọ́bjẹ́tì tí wọ́n ṣe ní ìsìn ó ti yàtọ̀ gédéńgbé agriculture ta sọ yìí kò sí agriculture. ọmọ gbọ́ basic study ọmọ gbọ́ kínní. ẹ kínní kan. ẹ ń gbà sákun àkọrin iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ ilẹ̀ wa mọ̀ ẹ àwọn orin tó ń kọ bóyá sọ èpo oníṣẹ́ ilẹ̀ wa wọ́n mọ̀ kọ níṣẹ́ àkóso àgbẹ̀ mi. ẹ ọ̀jọ̀gbọ́n kan sọ kínní kan ó lè ó pa wá lẹ́rìn ni ó nígbà tá à ń dàgbà àwọn hmm. bàbá wa wọ́n wò wá wọ́n ní iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ ilẹ̀ wa Mm. ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè mm. ìwé kíkọ láìsí ọkọ àti àdá ó ní kò pé ìtumọ̀ ni pé nígbà tá a bá ní ọkọ tá a ládàá tá a ṣiṣẹ́ àgbẹ̀ mm. iṣẹ́ ti tiwa ni nígbà táwọn òyìnbó gbé ẹ̀kọ́ titi wọn dé ọ̀nà wa sọ fún wa pé rain rain go away come and gain another day little children want to play àkọ́kọ́ òjò táwa nílò láti fi ṣiṣẹ́ àgbẹ̀ wa wọ́n ní kó máa lọ torí pé kí ni àwọn ọmọ wa fẹ́ ṣe eré la fẹ́ ṣe ṣeré la fẹ́ ṣe àbí iṣẹ́ la fẹ́ ṣe hmm. nísìn sàtífíkẹ́ẹ̀tì làwọn lé hmm. nàìjíríà ti wá di tó ń pè ní certificate celebrating country ó wá di pé ah tọmọ mi bá kọ cv hmm. adéoyè ó mọ̀ sí nípele ìpele ni o. n pe péjì kìíní péjì kejì msc msc hsc mba lla mbbs mmmf mmmf yóò wá tó ó wàá béèrè lọ́wọ́ ẹ̀ pé ó dáa gbogbo tó kó jọ yìí kí ló lè ṣe. Hmm. ní kò pẹ́ kò tó bá dá gbáwó tó bá dá gbáwó kí ló lè ṣe kí ló lè ṣe yóò wá gbogbo wọn àkóso àfikẹ́tì jọ a máa wáṣẹ́ tí ò sí. ẹ wo ohun tí àjọ ń pẹ kẹlù lórí ètò yìí ọ̀rọ̀ iṣẹ́ àti ọ̀rọ̀ ìwé kíkà ni ìwé kíkà kì í ṣe tó jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ pé dandanlá ọ̀rọ̀ iṣẹ́ kan ò níbi kan bí ṣe pé káàrò oníbò láti máa dá àwọn iṣẹ́ ìsílẹ̀. ó yẹ ká sọ òótọ́ ọ̀rọ̀ kan fúnra wa hmm ìyàdíoyè àbí mm. tàbá tọ́ra wa ní orílẹ̀-èdè nàìjíríà mm. iṣẹ́ wà kò sì tún síṣẹ́ mm. ìdí ni pé iṣẹ́ tó wà ńlẹ̀ èrò tó wà tó ń wáṣẹ́ ó ti pọ̀ ju iṣẹ́ tó wà ńlẹ̀ lọ fún ìdí èyí a mọ̀ wà níbi pé àríṣẹ́ náà ni àgbà tí gbogbo wa bá bẹ̀rẹ̀ sí ni máa rò pé èmi fúnra lára mi kí ni mo lè ṣe ṣé ìṣe pé ọmọ tó yẹ kó lọ kọ́ iṣẹ́ fashion designer kó kọ́ bí ọdún mẹ́ta kó sì gbà ṣọ́ọ̀bù hmm. kó dẹ̀ bẹ̀rẹ̀ láti máa lọ́sọ hmm, hmm. kó yẹ pé dandan dandan ó ló fẹ́ lọ yunifásitì lọ study elect electronics. bó bá tiẹ̀ wá lọ tó dé bó bá tiẹ̀ àwọn ṣẹ́ báwọn náà ó ní táwọn èèyàn tó ń ṣe nísìnyínú diversification ní báyìí o bẹ́ẹ̀ni má bá ti ń lọ báyìí náà ń wáṣẹ́ kan tí wọ́n kọ́ mọ́ torí pé ńgbà gbogbo yóò bá fi fẹnu kóra wọn ìwé tó kàún tí ó fún ọ láàyè ni pé bí àwọn kan bá wọ́n ṣe lábẹ́lé ìwọ mọ̀ kọ proposal proposal láti fẹ́ wá o private school kan o ó dà ẹjọ ẹjẹ mo rán aṣọ fáwọn ọmọ school yìí o ó dà ìjọba fẹ́ ra aṣọ fún àwọn kan o ẹjọ mo lè rán aṣọ yìí o àwọn àǹfààní tí ìwé owó wà ìyàtọ̀ tí ó wà wà bẹ́ẹ̀ nù. bó ṣe sọ àǹfààní tí ẹ̀yin lóyìnbó máa pè ní additional value hmm. ló yẹ kí ìwé kíkà jẹ hmm. kò yẹ kó jẹ́ pé ìwé certificate yẹn nìkan ni eh, eh, source of reliance ìgbà mo ti ní certificate o mo fẹ́ mo fún mi o application bí lèlè application bí lọ́la irọ́ bó o ṣe ń ka ìwé àfi tó bá fẹ́ ka ìwé kọ́kọ́ wò pé kí ni iṣẹ́ ọwọ́ tèmi hmm. náà lè ṣe èmi yẹn nìkan nígbà tí mo wà ní tí mo fẹ́ wọ JSS one hmm. ní bàbá mi ọlọ́ba mi Fọ̀rúnkẹ́ ló ti fi mí sí ibi iṣẹ́ kíkọ́ hmm. mo kọ́ṣẹ́ àwọn áàtì àwọn tó máa ń yà kan wọn náà wò ilé ìwòlẹ́ tó máa ń yẹ kọ́ àgbà ah, final. ṣe signboard ṣe kí ni ah, mo náà ti ọ̀gá mi Mr. Falola. bàbá mi rí i pé mo jẹ́ ọmọ kan láti máa fẹ́ kí n máa ya àwòrán hmm. mo jẹ́ sọ mo sì kọ́ iṣẹ́ títí títí láti fẹ́ ṣe YKSS three hmm. ni mi ò lọ́mọ́ hmm. níìsín pé ẹ fẹ́ ṣe signboard ẹ fẹ́ ṣe kí ni kan tí ò sì jọmọ́ nǹkan tí mo lọ kà níléèwé rárá ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ yìí ó wà ah, nígbà táwa wà níléèwé pátá wà níléèwé hmm. ayé àwọn àwòrán kan ọmọ ta àwọn àwòrán òkè ẹ̀yìn signboard àpòwé ẹ̀mọ́ signboard ìsàdá ìwọ yunifásitì ọ̀dà jáde àmọ́ lè ṣe wàá ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ gbogbo àti gbogbo àti gbogbo àlọ́ sí agùnbánirọ̀ àwọn sẹ́wẹ̀ẹ́ iṣẹ́ tó bá ti ń kàwé ó kàn jẹ́ pé tí o bá kàwé á yàtọ̀ sí ẹ tí ò kàwé rárá tó bá níṣẹ́ ọwọ́ lọ́wọ́ tó sì fìwé kú ọ̀nà tí wàá gbé tí ẹ gbà yóò yàtọ̀ mo ṣe alábàpàdé arábìnrin kan tó ń dín àkàrà àti iṣu akara, ló ń dín àti iṣu ló ń dín tà nígbà tí mo bí mo ṣe bá mi sọ̀rọ̀ mo ní ah arábìnrin mo ní interest láti bá ẹ sọ̀rọ̀ mo rí pé ẹ tó kàwé tó graduate ni hmm. ó ní o ti sọ̀rọ̀ ọmọ náà rí mo sọ fún ẹ hmm. ó lóun pé òun lè máa wáṣẹ́ kiri kí má hmm. parọ́ fún ẹ ó sọ tó bá rí àkàrà tí ó yàtọ̀ ó iye ọmọ tí ó gbà síbẹ̀ ó kó àwọn èèyàn síbẹ̀ tó ń di ẹ máa rà kàrà ń bí ẹ máa sanwó níbi ni lẹ́kìn má parọ́ ó ní pos tó bá ní báwo ó fi gbowó ẹ̀ ìjọba ní ìwà ah, fọdà ṣé mo lè transfer ẹ lè ṣe transfer mo ní àkàtà wọn wá ní pé àwọn èèyàn máa fẹ́ lọ rà ní ọ̀dọ̀ tiẹ̀ ju ẹnìkan tó kàn gbára àṣẹ ẹgbẹ́ kan hmm. tó ṣe ṣíkò ó oh, tó bá débẹ̀ so decent ó clean ó jẹ́ kíbẹ̀ torí pé ìwé tó kà yẹn ìwé tó bá kà wàá fi gbé iṣẹ́ ọwọ́ tí ẹ tó mọ̀ wàá fi gbé lárugẹ ni. àyè ń tí a máa sọ fáwọn ọ̀dọ́ ni pé má wò pé bóyá torí pé o ti ní sàtífíkẹ́ẹ̀tì lọ́wọ́ o ti tán o kò wálé sí ọkọ lóòótọ́ ó yẹ kí ìjọba náà ní ipa tiwọn láti kó pé ó dáa o wọ́n ń wọ́n ń ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n jẹ́ mọ́jẹ́ ń tọ́ o bí gbogbo nàìjíríà tó bá jẹ́ ilé iṣẹ́ àwọn kan ò sì ní ríṣẹ́. wọn ò ní ríṣẹ́ ṣe àti pé torí orílẹ̀-èdè amẹ́ríkà tá a sì ń pariwo àwọn gan sì ń pariwo kò síṣẹ́ orílẹ̀-èdè uk àwọn kan ń pariwo kò síṣẹ́. ní orílẹ̀-èdè àgbáyé ní ìsìn hmm. ìjọba kan ló ń dáṣẹ́ sílẹ̀ hmm. ó tọ̀rọ̀ ni hmm. tí ò ní ká máa ìjọba máa ń ṣe nǹkan tí olóyìnbó pè ní enabling environment fáwọn èèyàn ibi tá a ti lè sọ̀rọ̀ nípa tìjọba ni káwọn ìjọba wa bá wa mú àwọn ààyè bíi iná omi ojú ọ̀nà hmm, hmm. àti àwọn bíi àwọn bíi ẹ̀yáwó tí ò pọ̀ tí ò gúnni lára ohun tí ìjọba ń ṣe ní gbogbo orílẹ̀ àgbáyé ni ó hmm. ṣe pé ìjọba ló ń kọ́lé iṣẹ́ ìjọba rí i pé iná wà omi wà security wà àwọn aládàáni àwọn adáṣẹ́ sílẹ̀ ká má dẹ̀ wò pé ó bá ti bá ní seven million ó bá ti bá ní hundred million kí ni èmi fúnra mi lè fọwọ́ mi ṣe bí tá a ti gbọ́dọ̀ bá wúre o ìwé dá o mi ò níwèé ò dá ṣùgbọ́n ìwé kíkà ká fi gbé iṣẹ́ ọwọ́ lárugẹ òun ni a fi lè ní ìdàgbàsókè tó ń tọ́. bẹ́ẹ̀ náà tá a bá tún wá ń sọ̀rọ̀ nípa scheme of work láwọn iléèwé wa wá gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní fi àwọn ẹ̀kọ́ tí yóò máa dá àwọn ọmọ ní ọkàn lé tí ó sì máa fún wọn lóye nípa bá a ti daṣẹ́lẹ̀ entrepreneurship skill ó pé ó dá o àwọn tó lè ṣe àwọn tó gbàgbé pé no economics ń gbà wọn fúnra wa gbogbo àwọn stitching àwọn ọkọ bó ṣe rán apron rẹ fún rẹ wàá lọ sí rẹ wàá wọ ọràn aṣọ ọdáná ó ṣe gbogbo èyí tó bá wù ọ lọ́mù àwọn iléèwé wa gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí gbé àwọn ìgbésẹ̀ yẹn hmm. pílátíkà bẹ ẹ dáná ni ó lè jẹ yín méjì mẹ́ta nǹkan báyìí lè máa ṣe tí tí gbogbo ajẹ ta dẹ ṣe kí ni tá a mọ. wọ́n rántí pé wọ́n lọ ti introduce hmm. entrepreneurship study hmm. ní àwọn iléèwé wa university project ó ní nǹkan tá à ń pè ní GNS general study wọ́n ní entrepreneurship ọmọ tó wá fẹ́ kọ́ ìwé ọdún mẹ́rin ní hmm. yunifásitì ọdún hmm. mẹ́rin a wá ṣe gns entrepreneurship ní simẹ́sítà kan péré hmm. ẹ wà ní ẹ ti kọ́ ní entrepreneurship gbogbo àwọn yìí ló yẹ ká wò nínú. ẹ wa nínú ilé mo rò pé ẹ ṣì ń fọkàn bá wa lọ bí a ṣe ń mú lẹ́sẹẹsẹ lọ́lọ́kan òjọ̀kan ẹ wo ní sáà tá a wà yìí aláǹfààní láti gbé ọ̀dọ́ ọmọkùnrin tó yẹ pé bá a ti sọ yìí náà okòwò òun làwọn ń ṣe kódà àwọn náà tún fi ìmọ̀ kún láti rí dájú pé wọ́n ń gba àwọn èèyàn láàyè láti wá dá sí okòwò yìí láti rí pé ẹyin owó yín ń ṣiṣẹ́ fún yín ìjẹ́ pé bóyá ẹ̀yin o lẹ̀ ń ṣiṣẹ́ fowó bẹ́ẹ̀ nítorí pé léèbó wọ́n ní let your money work for you don't work for money bó o bá lówó kéré ó pọ̀ owó yìí o lè fi síbì kan tí yóò mọ̀ ṣiṣẹ́ tó sì jẹ́ pé bẹ́ẹ̀ owó ṣe kí ni yóò wá máa pawó wọlé fún ọ ìwọ máa sùn ọmọ forí lóṣù ká bó ṣe mí lọ sì fẹ́ mọ̀ ṣe náà tí yóò tún máa mówó wọlé ń bò míì àǹfààní wà lọ́dọ̀ iléeṣẹ́ yìí tá a ti gbé arákùnrin yìí wá àwòdókè lọ́run tá a bá padà dé àwọn tí ẹ lè fowó yín ṣe tówó mọ̀ wọlé ní gbogbo ìgbà gbogbo àsìkò ní gbogbo oṣù lẹ́yìn náà wàá máa gbowó oṣù lóṣooṣù pé ọ̀dà mo ń gbowó oṣù mo ń gbowó oṣù láti ibì kan kódà lára iṣẹ́ àgbẹ̀ náà ni wọ́n ti mú wá ẹ wo bá a bá padà dé àtẹ̀mí àti àlejò wa ńlẹ̀ agodo tí wọ́n máa ṣàlàyé kí gan nílé iṣẹ́ wọn ń ṣe bó o lẹ ṣe lè jàǹfààní torí pé kó dáa fún yín gangan òun ló jẹ wá lójú ní orí ètò yìí ètò wa ojúmọ́ ire ní orí móhùnmáwòrán Orísun channel one six eight lórí StarTimes mo kí yín o ẹ kú kalẹ̀.